lúùkù orí kejìdínlógún jésù pa òwe kan fún wọn láti kọ́ wọn pé ènìyàn gbọ́dọ̀ máa gbàdúrà nígbà gbogbo láì sàárẹ̀ ó ní. adájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù ọlọ́run tí kò sì ka ẹnikẹ́ni sí opó kan wà nínú ìlú náà tí máa lọ sí ọ̀dọ̀ adájọ́ yìí tí máa bẹ̀ ẹ́ pé ṣe ẹ̀tọ́ fún mi nípa ọ̀rọ̀ tí ó wà láàárín èmi àti ọ̀tá mi ọjọ́ ń gorí ọjọ́ síbẹ̀ adájọ́ yìí kò fẹ́ ṣe nǹkan kan nípa ọ̀rọ̀ náà nígbà tí ó pẹ́ ó wá bá ara rẹ̀ sọ pé bí n kò tilẹ̀ bìkítà fún ẹnikẹ́ni ìbáà ṣe ọlọ́run tàbí ènìyàn ṣùgbọ́n nítorí opó yìí ń yọ mí lẹ́nu wọn ò ṣe ẹ̀tọ́ fún un kí ó má bàa fi wàhálà rẹ̀ dá mi lágara. olúwa wá sọ pé. ẹ kò gbọ́ ohun tí adájọ́ aláìṣòótọ́ yìí wí ǹjẹ́ ọlọ́run kò ní í ṣe ẹ̀tọ́ nípa àwọn àyànfẹ́ rẹ̀ tí wọ́n ń pè é lọ́sàn-án àti lóru ǹjẹ́ kò ní í tètè dá wọn lóhùn mo fẹ́ kí ẹ mọ̀ pé yóò ṣe ẹ̀tọ́ fún wọn kíákíá ǹjẹ́ nígbà tí ọmọ ènìyàn bá dé yóò bá ìgbàgbọ́ ní ayé mọ́. ó wáá pa òwe yìí fún àwọn tí wọ́n gbójúlé ara wọn bí olódodo tí wọ́n ń kẹ́gàn gbogbo àwọn ènìyàn yòókù ó ní. àwọn ọkùnrin méjì kan gòkè lọ sí tẹ́ḿpìlì wọ́n lọ gbàdúrà ọ̀kan jẹ́ Farisí èkejì jẹ́ agbowó òde èyí Farisí dá dúró ó bẹ̀rẹ̀ sí gbàdúrà pé Ọlọ́run mo dúpẹ́ pé n kò dàbí àwọn yòókù àwọn oníwọra aláìṣòótọ́ alágbèrè n kò tilẹ̀ dàbí agbowó òde yìí ẹ̀ẹ̀mejì ni mò ń gbààwẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ mò ń dá ìdá mẹ́wàá gbogbo nǹkan tí mo bá gbà ṣùgbọ́n èyí agbowó òde dúró ní òkèèrè kò tilẹ̀ gbé ojú sókè ó bá ń lu ara rẹ̀ láyà bí àmì ìdárò ó ní ọlọ́run ṣàánú mi èmi ẹlẹ́ṣẹ̀ mo fẹ́ kí ẹ mọ̀ pé agbowó òde yìí lọ sí ilé rẹ̀ pẹ̀lú ọkàn ìdáláre ju èyí Farisí lọ nítorí ẹni tí ó bá gbé ara rẹ̀ ga ni a ó rẹ̀ sílẹ̀ ẹni tí ó bá rẹ̀ ara rẹ̀ sílẹ̀ ni a ó gbé ga. àwọn ènìyàn ń gbé àwọn ọmọ ọwọ́ wá pé kí ó lè fi ọwọ́ kàn wọ́n nígbà tí àwọn ọmọ ẹ̀yìn rí wọn wọ́n bẹ̀rẹ̀ sí bá àwọn tí wọ́n gbé wọn wá wí ṣùgbọ́n jésù pè wọ́n ó ní. ẹ jẹ́ kí àwọn ọmọdé wá sọ́dọ̀ mi ẹ má dá wọn dúró nítorí irú wọn ni ìjọba ọlọ́run mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé ẹni tí kò bá gba ìjọba ọlọ́run bí ọmọdé kò ní wọ inú rẹ̀. ìjòyè kan bi jésù léèrè pé. olùkọ́ni rere kí ni kí n ṣe kí n lè jogún ìyà ìnípẹ̀kun. jésù sọ fún un pé ìdí rẹ̀ tí o fi ń pè mí ní ẹni rere kò sí ẹni rere kan àfi ọlọ́run nìkan ṣoṣo ṣé o mọ òfin wọ̀nyí ìwọ kò gbọ́dọ̀ ṣe àgbèrè ìwọ kò gbọ́dọ̀ pànìyàn ìwọ kò gbọ́dọ̀ jáde ìwọ kò gbọ́dọ̀ jẹ́rìí èké bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ. ìjòyè náà dáhùn pé. gbogbo òfin wọ̀nyí ni mo ti ń pamọ́ láti ìgbà tí mo ti wà ní ọ̀dọ́ ọmọkùnrin. nígbà tí jésù gbọ́ ó sọ fún un pé. nǹkan kan ló kù ọ́ kù lọ ta gbogbo ohun tí o ní kí o pín owó rẹ̀ fún àwọn tálákà ìwọ yóò wá ní ìṣúra ní ọ̀run kí o máa wá tọ̀ mí lẹ́yìn. nígbà tí ó gbọ́ ọ̀rọ̀ yìí inú rẹ̀ bàjẹ́ nítorí ó ní ọrọ̀ púpọ̀ nígbà tí jésù rí bí inú rẹ̀ ti bàjẹ́ ó ní. yóò ṣòro fún àwọn olówó láti wọ ìjọba ọlọ́run ó rọrùn fún ràkúnmí láti gba ojú abẹ́rẹ́ kọjá jù fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọlọ́run. àwọn tí ó gbọ́ ní. Ni táwa ni a ó gbàlà. ó dáhùn pé. ohun tí kò ṣeé ṣe fún ènìyàn ó ṣeé ṣe fún ọlọ́run. pétérù sọ fún un pé. wò ó ná àwa ti fi ohun gbogbo tí a ní sílẹ̀ a sì ti ń tẹ̀lé ọ. ó bá sọ fún wọn pé. mo fẹ́ kí ẹ mọ̀ dájúdájú pé kò sí ẹni tí ó fi ilé ìyàwó arákùnrin òbí tàbí ọmọ sílẹ̀ nítorí ìjọba ọlọ́run tí kò ní rí ìlọ́po ìlọ́po gbà ní ayé yìí yóò sì ní ìyè àìnípẹ̀kun ní ayé tí ń bọ̀. ó mú àwọn ọmọ ẹ̀yìn méjìlá lọ sápá kan ó sọ fún wọn pé. ṣé ẹ rí Jerúsálẹ́mù tí a ń gòkè lọ yìí gbogbo ohun tí àwọn wòlíì kọ nípa ọmọ ènìyàn ni yóò ṣẹ nítorí a ó fi lé àwọn tí kì í ṣe Júù lọ́wọ́ wọn ó fi ṣe ẹ̀sín wọn ó fi àbùkù kàn án wọn ó tutọ́ sí i lára nígbà tí wọ́n bá nà án tán wọn ó sì pa á ṣùgbọ́n ní ijọ́ kẹta yóò jí dìde. ṣùgbọ́n ohun tí ó sọ kò yé wọn ìtumọ̀ ọ̀rọ̀ náà sápamọ́ fún wọn wọn kò mọ ohun tí ó ń sọ. nígbà tí jésù súnmọ́ etí ìlú jẹ́ríkò afọ́jú kan wà lẹ́bàá ọ̀nà ó jókòó ó ń ṣagbe nígbà tí ó gbọ́ tí ọ̀pọ̀ ènìyàn ń kọjá lọ ó wádìí ohun tí ó dé wọ́n sọ fún un pé. jésù ará násárẹ́tì ní kọjá. ni alágbe náà bá pariwo pé jésù ọmọ dávídì ṣàánú mi. àwọn tí ó ń kọjá lọ ń bá a wípé kí ó panu mọ́ ṣùgbọ́n ṣe ni ó túbọ̀ ń kígbe pé. ọmọ dávídì ṣàánú mi. jésù bá dúró ó ní kí wọ́n lọ fà á lọ́wọ́ sọ́dọ̀ òun nígbà tí ó dé jésù bíi pé. kí ni o fẹ́ kí n ṣe fún ọ. ó dáhùn pé. alàgbà mo fẹ́ tó ríran ni. jésù sọ fún un pé. ǹjẹ́ ríran ìgbàgbọ́ rẹ̀ mú ọ láradá. lójú kan náà ni ó sì tún ríran ó bá ń tẹ̀lé jésù ó yin ọlọ́run lógo nígbà tí gbogbo àwọn ènìyàn rí wọ́n fi ìyìn fún ọlọ́run